dáwọ́ pẹ́ fún ọlọ́wọ́n wa tọrọ ìfẹ́ ìgbè fún wọn ṣáájú wa lẹ́jọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni wọn bá wọn sọ ábà rẹ àti wọn tó fi dáadáa tẹ̀lé ìlànà rẹ. abẹ́rẹ́ fún àwọn òbí wa ọlọ́run bá san ẹlẹ́sàn lórí àwọn olùkọ́ wa náà ló ń sábà sànù gbogbo wọn bẹ̀rẹ̀ àmọ́ ti yára hàmù rahmin. wọn ọlọ́run ní tẹ̀síwájú ní síra àdìsí tí a ń kà. حديث عمر كان حديث إليك السلام الحديث التاسع عن معاذة رضي الله عنه أن امرأة قالت لعائشة لتدعو أفاوى معاذة wọ́n sọ fún wa yí pé arábìnrin kan òun lọ sọ fún ìyàwó Aisha ó ní atẹ́gìsì ìdáná sọ̀látàhá ìdàtọ̀hùrat ó ní ǹjẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ǹjẹ́ irun rẹ̀ yìí ó ti tó fún un nígbà tó bá ti mọ́ra yóò gbalada ládàá pé ó ń kírun. ìyàwó aisha béèrè lọ́wọ́ ẹ̀ pé àrùríyàtú ant ṣé ìròrí àwọn àrùríyà lọ́wọ́ alára tiẹ̀ náà ni àwọn kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ nínú àwọn wọ̀nyí wọ́n ní àwọn ìgbàgbọ́ kan tí wọ́n fi rárá yàtọ̀ sí àwa ta ni a jẹ́ olùtẹ̀lé ìlànà tànẹ́bì agbègbè ibi táwọn wọ̀nyí tí orí wọn ti wá bẹ̀rẹ̀ ààyè náà wọ́n ń pè ní àrúrọ̀ ẹni tó bá ti wá rí àwọn ìròrí kan àbí àwọn ọ̀rọ̀ kan tó yàtọ̀ wọ́n máa ń darí ẹ̀sìn wọn pé àrùrí àǹtí kékeré para àwọn àrùrí ìyà ni ìwọ náà. ìyàwó ni nabi sallallahu alayhi wa sallam àwọn máa ń ṣe áìdọ̀ táà si ó sì mọ̀ yí pé àwọn ń ṣe áìdọ̀ táwọn bá ti parí áìdọ̀ ṣíṣe anábì òní pa wá láṣẹ yìí pé irun tá a kí nígbà tá à ń ṣe ayédọ̀ lọ́wọ́ pé ká lọ kí i. àwòkọ́ ọ̀dẹ̀ abáwá tó gbàdí sí wa ni àbí ká sọ pé nǹkan tí ìyàwó ayéṣà sọ ń jọ́nà ni pé fàlànà fún àlùhù bí àmì ṣe o. àdìsí yìí mùtáfàkùn náà lè kí la fẹ́ mú nínú àdìsí yìí wọ́n ń jẹ́ ká mọ̀ yìí lásìkò tó bá ń ṣe áìdọ̀ lọ́wọ́ kò ní kírun nígbà tí áìdọ̀ bá sì parí kò ní san gbèsè irun tí ò kí yẹn padà ṣùgbọ́n bá ti wá sọ yìí náà àwọn àkíyèsí ń bẹ tó yẹ kọ́kọ́rọ̀ akákíyèsí lóbìnrin bẹ́ẹ̀ náà ọkọ ìyàwó torí pé àwọn nǹkan tí apá ń tẹnu mọ́ obìnrin ló kàn àwọn bó ṣe ka obìnrin náà lọ́kàn ọkùnrin o torí pé tọ́wá ti jẹ́ òpin ìdàlẹ̀ kìyàmà obìnrin ọmọ sọ pé ó wí fún mi pé báyìí ni ó rí o Ọ kí ń rán mi létí eléyìí o níta àmà jà sí ni tó ń jẹ ọba tètè rẹ́dí o níta àmà jà sí òun ni tí mo bá ní ọ̀sá yìí oorun o àmọ́ tó jẹ mọ́rọ́ ẹ̀sìn ó kí ń rán mi létí lórí eléyìí eléyìí jẹ́ ọ̀ràn àyàn fún gbogbo ọkùnrin. obìnrin tí àìdọ̀ rẹ̀ tó dé láago méje àárọ̀ aago méje àárọ̀ àìdọ̀ rẹ̀ dé àbí aago mẹ́fà àbọ̀ nígbà míì tóòrùn ti jáde níta bẹ́ẹ̀ lò ní pé tóòrùn ti jáde kí n sa gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ lò ṣùgbọ́n a kàn mú un lásìkò míì aago mẹ́fà àbọ̀ ìdájí òòrùn lè ti jáde àbí méje obìnrin yẹn wá ní ó wá ń sè àwọn nǹkan kan kò jẹ́ kó tì kí ṣubú yìí ayédọ̀wádé tẹ̀ pé kò tì kí ṣubú yìí jọ̀hún nígbà tí ayédọ̀ bá parí tó bá wẹ̀ ó gbèsè ṣubú yìí jọ̀hún òyọ́sàn yẹn o tó bá sọ pé kò ní san gbèsè irun èyí tí ó bá dé lákòókò pàdé ayédọ̀ lọ́wọ́ ni o ṣùgbọ́n àwọn àsìkò oorun kan tó dé bá tí ò tí ì kí nígbà tí táyédọ̀ yóò fi dé kò tí ó yẹ kó ti kírun yẹn ṣáájú káyédọ̀ tó dé kò wá tì kí báyédọ̀ bá parí ọ̀sán gbèsè lẹ́yìn o ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ mélòó nínú obìnrin ni wọ́n ń kíyèsí lẹ́yìn. àbí obìnrin míì náà bákan náà tó ṣe wípé áìdọ̀ rẹ̀ ti dá ní bíi aago márùn rọ̀lẹ́ láìdọ̀tí dá ṣùgbọ́n kó tó wá lọ wẹ̀ kó tó ráyè wẹ̀ ìwẹ̀ áìdọ̀ òórùn ti wọ̀ wọ́n ti kí magrib àbí ó ti tó ń rò lọ sùn ló tó wá lọ jẹ́mọ́ lọ́jọ́ gbèsè òkè àti àti asiri ọjọ́ yẹn ọjọ́ gbèsè ẹ̀ àti magribi ọjọ́ yẹn ọjọ́ gbèsè ẹ̀ àti ìṣá ìjọhun gbogbo ìrun mara ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ́jọ́ ọ̀ràn yẹn fún tó yẹ kú kí o. àwọn tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí mélòó nu obìnrin lọ́mọ eléyìí mélòó nu ọkùnrin lọ láti èsì eléyìí bọ́kùnrin bá tiẹ̀ mọ́ torí ìdí eléyìí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa lélẹ́yìí o tó ṣe wípé ó yẹ pàtàkì lẹ́mìí wa tọkọ mójútó tíyàwó náà mójútó àdìsí ẹ̀kọ́ tó pọ̀ ó kó àánú ẹ̀ nípa àlámàlẹ́ ọ̀rọ̀ ìsìn àti ẹ̀kọ́ mójútó wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi sahabi wa sallam alaikum wa rahmatullahi wa barakatuh.